bàbá àdìwò rèé ah ẹ eh. ẹrẹwọ ṣe. ẹrẹkẹdúgbẹ lọrùn ẹkọ ẹlẹkẹrú. ah ẹrẹkẹdúgbẹ lọrùn ẹkùn ẹlẹkẹrú ẹni tí ó mọ̀nà ń sá ẹni tó mọ̀nà ń bẹ̀rù èmi ò mọ̀ kójú ogun láwa aṣọ ogun mi dáa bó bá tó bẹ̀ fojú hàn aṣọ bùn mi dà. freeze ẹ yẹ kó bẹ̀ ẹ ti ní wọ́n ṣe ẹ kó ẹ bá ara wọn ṣe ara wọn ṣe ẹ ti máa kí ẹ bẹ́ẹ̀ yẹn ẹ ti máa kí kan wà. Larry Larry Larry yẹ ká bírókì sí nǹkan mi ò wọ́n sọ yìí. má sì ṣe ìgbà yìí alábẹ́ bí ṣe ká má ti rè ṣe ah no ẹ ṣe ìgbà yìí ká Okay. Okay. Okay. Okay. má sì ní ìwà pé àkókò ní ọ̀rẹ́ ìdílé ìgbà ok ká kọ́ sáré break white yẹn ok ẹ̀yà ẹ̀sùn wà ní ọ̀rẹ́ àwọn àlejò kọ̀ọ̀kan àti kọ́sí ẹ̀rẹ́ ìgbà kọ́sí mú bọ̀ mú bọ̀ mú bọ̀ ó mà ń báàgì mi just to báwo báàgì mi. Let's run it. Let's run it. Fifty. Calma, calma, cruzar, cruzar. É, não, calma. é. Olha. Let's go, no time, no time. Rolling, on, rolling, sir. Let's go, let's go, let's go, guys. row. kí orúkọ ọba yẹn. fire one adé gòróyè. Hey! Wait, wait, wait, wait. All right, let's go. Thank you, guys. Wait. Nobody should move close that camera, please. Please. Mark, mark it. Let's go. Come set. Wait. Sound is not be. Sound. Let's go. Come set. All right, let's go. Two, one, and action. torí ìlú ajé tí wọn bí la ṣe gbé Elédùmarè. ajé làwọn. yeah pick up and. action. Elédùmarè o torí ìlú ajé làwọn la ṣe gbé bọ̀ kéku ọmọ kẹbi eku kẹyẹ ọmọ kẹbi ẹyẹ kọmọ òun máa kọmọ èèyàn máa fọ. ìyá yẹn ló di sáfù adé làwọn. ajé làwọn. ajé làwọn and action. Elédùmarè torí ìlú ajé làwọn aláṣẹ gbẹ́bọ̀ kéku ọmọ kébi eku kẹyẹ ọmọ kébi ẹyẹ kọ́mọ èèyàn máa fọhùn bí ọmọ èèyàn kẹbọ̀ ó fín kẹbọ̀ ó dà kẹbọ̀ ó dájúlé ọ̀run kó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ o. ó dẹ̀sẹ̀ kan òfun tí kì í jẹ́ kí babaláwo pẹ́ létí ọpọ́n fá iléyá. yorùbá ń yẹ àtẹ̀dárí ní ti kánrin àkàmọ́lẹ̀ǹdẹ̀sù kí wọ́n rán wọn bá ń bẹ́ wọn fà ah fà wá. sílẹ̀ ó ṣe wọ̀ ẹ̀rẹ̀kẹ́ dúpẹ́ lọ́rùn ẹkùn ẹlẹ́kẹ̀rú ẹni tí ó mọ̀ràn sá ẹni tó mọ̀ràn ń bẹ̀rù èmi ò mọ̀ kójú òkú lára aṣọ fún mi dáa. 去抓你。哎，这干啥？哎，干啥的呀？tẹ́ntẹ́ fẹ́ tẹ́ntẹ́ fẹ́ jọ tàmí pa á ọ̀run lọ wọ ọ̀run lọ wọ ní kaba ètò lọ. let's go. All let's go. To roll. No, no, no. No, no, look, look, look, look, look, look, look. Come Okay. Okay, this is fine. All right, let's go. Ball, pick me. Roll sound. Roll cam. Let's go. Let's go. Thank you. Come set. And action. ó dẹsẹ̀ kan fún títí ìyá kí babaláwo pẹ́ lé sọkún ọfà. all right thank you ó yẹ gbọ́kọ̀ sí mi wá. let's go let's go. chill first bí àwọn ọ̀yọ́ white yẹn. ó yá ẹ padà sí. big camp. Move it sharp, sharp, sharp, sharp, sharp, sharp. Yeah, double, double, double, double, double, double. Hey, how much is it Ah! Ada kan gan wọn fi kókò. Ẹ kọ́kọ́ já sálẹ̀. go. Five minutes, let's go. lọ́pọ̀ làgbà. ah wọ́n fún ọ ní eight minutes. asna ṣé ọlọ́wọ́n fún ọ ní eight minutes. dẹ́mi tẹ̀lé ọ̀nà àsìkò àbí. two two wọ́n fún wọn ní eight minutes clear ten minutes lọ fún wọn gan àwọn yẹn score ní eight minutes ó lè ní referee yẹn. ilé ló ń wà ó wà láti ní ìlà. Okay, coach. Bọ̀dá Fẹ́mi, ẹ jẹ́ kí aṣọ yẹn kọ́ mi, ẹ jẹ́ ká rí pé aṣọ yẹn dé ẹ̀wà ni tó bá tó bẹ̀ fojú fara hàn kíni kan àwọn afíìsì bẹ̀ yẹn àwọn fara hàn yẹn. ẹ ṣe iná tó bá lérí omi yóò kù sọ̀rọ̀. ṣé àwọn máa pẹ́ àkíntó sọ yẹn. bẹ́ẹ̀ni. and action. bó bá tó bẹ̀ fojú hàn jáde sí mi. sorry mo rò pé ẹ̀kọ́ lè máa sọ yìí nígbà tó bá tó jù bẹ̀ from there again please. kémi kọ́ mo sọ ni. ẹ̀yin lè máa sọ tẹ́ ti rí jáde sí mi ẹlẹ́ẹ̀kejì màá ní kẹ́ freeze and action. bó o bá tó bẹ̀ jáde sí mi mo ní ìfojú ẹ̀ freeze. Yeah. right, let's go, let's go, roll. And action. Ìwọ ni ṣe èmi rẹ níjàtì tẹ́lẹ̀ ni. lóòótọ́ lèmi rẹ ò níjàtì ṣùgbọ́n ọba ní ooru rẹ mú un. ọba. bẹ́ẹ̀ ni ó sì fọ ayé lẹ́hìn wákàtí ọ̀wọ́ yọ ọ́ pọ̀run lọ́rẹ̀ẹ́ sinmi. kó dà tó bá rí bẹ́ẹ̀ iná tó bá fojú domi yóò kú ni. Ah! wo. ẹ bá ń gbọ́n gbèrègbèrè lápá mi ọ̀sùn. ah let's pick it up let's pick it up wọ́n ti àpí àti láti wọ́n ti dé ń sìn mo fẹ́ ó tutù. ẹ ìwé di ọwọ́ ẹ má dúró ọba lórí ẹ yíwà tẹ̀ ẹ má yí ká ẹbọ yẹn ọba mi ẹ ẹ wọ́n ó dùn lẹ́kùn ni ó lóun ṣe kí ló bá yẹ kúrò ẹ display ẹ ti fi ẹ ṣe lọ ẹ fún mi ọbẹ̀ mi ẹ sọ bẹ̀ anyhow báyìí sí mo ń bọ̀ sí i roll. Thank you. Roll. And. Ah. What is that? Money, Action. Ah. You want it? Everything. Ah. Ebi yo, níjà ti tẹ́lẹ̀. Lóòótọ́ lọ, níjà ti tẹ́lẹ̀. Ṣùgbọ́n bá lóru rẹ̀ mú. Ọba. Bẹ́ẹ̀ni. Èmi. Bẹ́ẹ̀ni. <laughs> Iná tó bá wà fojú domi yóò kú ni. Ah. <laughs> Wọ́n. Bọ́ọ̀ bá ń gbọ́ gbinigbini apá mi ọ̀tún àjìbò wá. àjìbò wọ̀ ọ̀run. action. bó o bá gbọ́ gbinigbini apá mi ọ̀tún àjìbò wọ̀ ọmọ alágbẹ̀dẹ ọ̀run ní ìdarí bó o bá gbọ́ gbinigbini apá mi òsì àjìbò orí ọmọ alágbẹ̀dẹ ọ̀run ní ìdarí bó o bá gbọ́ gbinigbini apá mi wájú àjìbò ọmọ alágbẹ̀dẹ ọ̀run ní ìdarí. mo ṣe ni mama alágbẹ̀dẹ lẹ́nu. ẹ wọ òkìlì ni ọgbọ́dọ̀ kan hùlẹ̀ kánágídí ọ̀gbọ́dọ̀ kọ́ wọn lọ́ta. Ah, ah, ah, ilẹ̀ ilẹ̀ mọ́ mọ̀ dàbí ilẹ̀ mọ́ bọ́ mulẹ̀ ilẹ̀ mọ́ bọ́ mulẹ̀ mọ́ dàbí ilẹ̀ o ilẹ̀ o. Ugh. ẹ freeze ẹ yẹ kúrò bẹ sà. Thank you. applause for the actors. Oh, good, oh, good, good, good. Oh, oh, yeah, yeah, yeah. Ọba Adégbénró lóoru rẹ̀ mú láyé. Ó ní kó gbọ̀run lọ. All right, let's go. Thank you, Scripty. Thank you. Let's go. Thank you, Pawo Siwo. Oh, sorry, sir. Sorry, sir bẹ́sẹ̀ bọ́ ṣe ìtàmáṣọ̀n àwọn ọgbọ́n ìyá pẹ̀lú ìlú àwọn ìlú àwọn ìlú àwọn ìlú ẹ sáré bá mi wá kan. so lẹ́yìn táwọn bá sọ ọ̀pọ̀ tí wọ́n. Por el lado de la ó ti kú. bí wọn kọ fún mi ní fóònù ẹ.